إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra al-Umda fi al-Ahkam eléyìí tí a ń ṣe lálàyé lọ fún wa a ní ìjòkó tó kọjá a dákẹ́ lórí a mas'ala wípé tí ẹ̀gbin kékeré tó bá kan sínú omi bí ayálà omi àgé kan tá a fẹ́ fi ṣe àlùwàlá ẹ̀gbin kékeré kan bí ayì kan tọ̀ ọmọ ó kan sí tá a lè fi ṣe àlùwàlá eléyìí ó jẹ́ àwọn nǹkan tó tàfárá ní abẹ́ mọ́sálà hadithi eléyìí tí a kà ní ìjogó tí ó kọjá ìyẹn hadith afọ́wà Abu Huraira ilá yàgbò lánà ahadukum fil ma'i da'im alladhi la yajri thumma yaghtasilu fihi pẹ́kọ̀tọ̀ fún ẹnikẹ́ni nínú yín kí ó tọ̀ sínú omi tí ó bá dágún lẹ́yìn wá àgbà náà kó sì tó wẹ jánábà sínú omi náà nínú àwọn mọ̀sáìlì tó tàfárá àlábẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ a sàlàyé fún wa wípé ìkhtiláàfù wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wípé ìmọ̀sùpọ̀ sínú omi tó dágún yìí ṣé náà yìí yẹn ṣe tààrímù ní àbí kàráhà àwọn mọ̀lìkíyà wọ́n sọ wípé makruh ni àwọn hanabila àtàwọn zọ̀híríyà wọ́n sọ wípé haram ni àwọn zọ̀híríyà tí wọ́n sọ pé haram yìí àwọn náà ni wọ́n sọ wípé ó jáza kéèyàn sínú pò ó wá lílọ dà sínú omi tí ó darogún bákanáà apákanáà àwọn olùmọ̀ sọ wípé muharramun fil qalil pé tó bá jẹ́ wípé omi kékeré ni àṣeléwọ̀ makruhun fil kathir tó bá dẹ̀ wípé omi tó pọ̀ ni akọ́ ṣùgbọ́n eléyìí tí ó tẹ̀wọ̀n jù òun náà ni wípé haram náà ni yálà filkolil aw filketir eléyìí tí ó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ wípé apákan náà olùmọ̀ wọ́n sọ wípé tí ẹ̀gbin kékeré tó bá kán sí omi ẹ̀gbin kékeré bóyá yìí kán tọ̀ ó kán sómi àgbé àlùwàlá tó sì wá jẹ́ wípé àwọ omi náà a fi tẹ́nu a rí wípé àwọ̀ rẹ̀ kò yàtọ̀ òórùn rẹ̀ kò yàtọ̀ sí òórùn omi ìtọ́wò rẹ̀ kò yàtọ̀ sí ìtọ́wò omi apákan náà olùmọ̀ sọ wípé a lè fi omi náà ṣe àlùwàlá apákan náà olùmọ̀ sọ bẹ́ẹ̀ pé a lè fomi náà ṣe àlùwàlá ṣùgbọ́n ilé yìí tó tẹ̀wọ̀n tá a fi ní kóra wa sí yọ́yọ́ òun náà ni wípé ká dúró ibi tí àwọn olùmọ̀ tí wọ́n dúró lori. lórí òun náà ni wípé ìjìmọ̀ wà lórí wípé gbogbo omi tí àwọ̀ rẹ̀ bá ti yàtọ̀ tàbí tọ́wò tàbí òórùn tó bá ti yàtọ̀ ìrìnàjá sẹ́tí tó ṣọ́dá sófin yìí látàrí èyíkéyìí ìran ẹ̀gbin tó bá wọ àlelò. Ah, so dọ́bìtì nìyẹn torí pò gangan ní ìjìmá hadith wà lórí ẹ̀ ṣùgbọ́n hadith da'if ni ṣùgbọ́n ìjìmá wù láàlò mẹ́ ànílò hadith da'if so dọ́bìtì nìyẹn kọ́lá àwòkásọ̀ ó pọ̀ ní o ó kéré ní o tí kọ́lọ̀ rẹ̀ bá ti yàtọ̀ àwọ̀ rẹ̀ yàtọ̀ òórùn rẹ̀ yàtọ̀ káti lọ mọ̀ dájú wípé kí ni o a lè lò ìgbà míì wà tó ṣe wípé àwọn mọ̀sáájì dì wà tó pé tán bá gbẹ́ kànga

hádà alábàṣàfì kọ́lọ̀ rẹ̀ change lódodo ó yàtọ̀ sáwọn omi tó kù tá à ń lò tá à ń rí ṣùgbọ́n kì í ṣe wípé bóyá ẹ̀gbin kankan òun ni wọ́n ṣe síbẹ̀ tí kọ́lọ̀ yẹn fi kí ni o to be change so ká mọ́yàtọ̀ láàrin méjèèjì. hadithi ẹlẹ́ẹ̀kẹfà eléyìí tí afẹ́kà lónìí ni ànàbí hurairata radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا ولمسلم أولاهن بالتراب وله في حديث عبد الله بن مغفل أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء fàṣìlóhù sábàá wà áfìróhù sàmínà tàbí túrọ̀b wọ́n ní hadithi látọ̀dọ̀ àfáwà àbú òrẹ́ra ọlọ́nkọba ayọ́nú sí wọn tí a nẹ́bí sọ́lá àrùsọ́lá sọ wípé ìdá ṣẹ́ríbà kẹlìbò fi iná àdíkùn ife yín tẹ́ ẹ fi ń mumi abẹ́ ẹ fi ń jẹun ajá ó tẹnubọ̀ ó mumi ń bẹ̀ faliyẹ́kùsílò hùsàbọ̀ wọ́n ní ká fọ́ lẹ́ẹ̀méje wàlí mùsùlùmí lọ́dọ̀ ọ̀dìwáyà àfáwà muslim òláhùn náà bí túrọ̀ wípé àkọ́kọ́ rẹ̀ káfọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ bákanáà inú hadith àfáwà abdullahi ibn mughaffal anna rasulallah sallallahu alaihi wasallam qala idha walagha al-kalbu fil ina tí ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀fọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ a hadithi ó jẹ́ ìkan nínú àwọn hadith tí ó ń fi ẹsẹ̀ Islam tó fi rinlẹ̀ lórí pé ìsàkólé kan Islam nípa ìmọ́tótó ìsàkólé kan Islam nípa ìmọ́tótó hadithi afáwa Abu Huraira bákanáà hadith afáwa Abdullahi ibn Mughaffal afáwa Abdullahi ibn Mughaffal torí pé a ti sàlàyé nípa tẹ́jámà afáwa Abu Huraira síwájú so ilé yóò fún wa ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ráńpẹ́ nípa afáwà Abdullahi ibn Mughaffal wọn ni fàúwà Ubaidu ibn Nahmin ibn Afif al-Muzani من مدينة مضر من أصحاب الشجرة وهو عاد الفقهاء العشرة الذين بعثهم عمر بن الخطاب رضي الله عنه ليفكه الناس بالبفرة فنزلها واستوطنها وهو هاد البكائين وأبوه صحابي وني أفوى عبد الله مغفل وني أولا نوانكني ابن عبيد بن نهمي بن عفيف المزني láti ìran a مضر wa min asáàbì ṣajara tó bá sọ wípé sàábì kan min asáàbì ṣajara èyí tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni ó pé ó jẹ́ ìkan nínú àwọn tí wọ́n jẹ́rìí bay'atu ridwan nígbàtí sulh Hudaybiya nígbàtí àwọn mùṣìríkù Mẹ́kà tí wọ́n kọ̀ fún ànábì sallallahu láti wọ Mẹ́kà láti ṣe umrah gbogbo àwọn sàhábà tí wọ́n wà ń bẹ́ ìjọ náà ó ní wọ́n ń pè ní ashabu shajara wa wa'ada al-fuqaha al-ashara alladhina ba'athahum Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ní àfáwọ̀ Abdullahi ibn Mughaffal ó jẹ́ kan nínú àwọn olùmọ̀ mẹ́wàá tí àfáwà Umar ibn Khattab tí wọ́n rán lọ sí ìlú Basra lè yípa kìhùnà àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn lè yípa kìhùnà àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn fanazalaha wàtàwùtọ́náha wọ́n ní ó dé síbẹ̀ ó sì sọ̀bẹ̀ dílé ó ń lẹ́ni tí ó ń ṣe ti ọmọ Khattab radiyallahu anhu iṣẹ́ tí wọ́n gbé fún àtàwọn mẹ́sàn tó kù wa huwa ahadul bakkain àwọn kan wà nínú ìtàn Islam wọ́n máa ń pè wọ́n ní albakkauna sab'a albakkauna as àwọn sàábé méje tí wọ́n fi ẹkún ròyìn wọn albakkauna as látara bàká kéèyàn sunkún àfáàwà abúlẹ́m gafal wà náà wọn bakaun sábà àwọn sọ̀hábà méje tí wọ́n fi ẹkún tí wọ́n sun ẹkún nítorí wípé wọ́n fi ìbànújẹ́ wọn hàn nígbàtí wọ́n lè láǹfààní láti lọ sí ojú ogun Tabuk àwọn méje ni wọ́n àfáwà sáàlì mọ̀mọ̀ umair sáàlábà bùnú zaid harmiyu bùnú amur abúláìlá almazini sálámà bùnú sọ́kọ̀r irbad bùnú sáàríyá àti àfáwà abdullahi bùnú mọ̀gáfàl àwọn méjèèjì náà ni nígbàtí wọ́n ń pète tí wọ́n ń pèpè àpọ́n pèsè nípa àti lọ ogun Tabuk àwọn ikọ̀ yìí wọ́n lọ bá nàbí sallallahu alaihi wa sallam pé tánàbí náà fún àwọn ní nǹkan tí àwọn tí ó jẹ́ nǹkan táwọn fi pìpíà nǹkan ogun ẹ̀sìn ànábì ní ẹ̀sìn ti tán o kò sẹ́sìn kankan mọ́ o tóun ó fún yín o tẹ́gùn lọ ìbànújẹ́ yìí ni wọ́n bá kó lọ́dọ̀ ànábi sallallahu alaihi wa sallam òun náà fi wọ́n ń pè wọ́n ní albakauna sab'a ọlọ́wọ́n bá sọ̀rọ̀ wọn nínú suratu tauba júzù ẹlẹ́ẹ̀kọkànlá ibi tí júzù ẹlẹ́ẹ̀kọkànlá ti bẹ̀rẹ̀ gangan lọ́rọ̀ bá ti ló sọ̀rọ̀ wọn nínú suratu tauba ولا الذين إذا ما أتوك لتحملهم تولوا وعينهم تفيض من الدم حزنا ألا يجدوا ما ينفقوا أواني البكاؤون السبعة أفاو عبد الله بن مغفل وجه كان نوا بó tilẹ̀ jẹ́ nínú kádàrà ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n padà lọ sógun náà wọ́n padà lọ sí ogun Tabuk gbogbo wọn pátá wọ́n padà lọ sógun Tabuk torí pé àníyàn wọn dáa àníyàn wọn dáa wọ́n ṣe takaluf wọ́n àdẹ̀sí náà mọ̀náfíkì wàfá abúlẹ́m gáfàl ọjọ́ kan nínú wọn lọ́dọ̀ àwọn àfóònìmọ̀ hadith tí rọ́wí bá wà tó jẹ́ wípé ọ̀rọ̀ pọ̀ lórí àwọn wàfáyàtì rẹ̀ bóyá nìsín ó kú ọ̀rọ̀ ni wáyé tó lé ó kú bíyá ọdún mẹ́ta wọ́n lè sọ pé ó kú ní ọdún 55 hijira àwọn kan sọ pé ó ní 56 àwọn kan sọ pé ó kú 57 àwọn lè mọ̀ wò ṣé èèyàn mẹ́ta ní ṣe bẹ́ẹ̀ nìkan náà ni ó yẹ kí tàdídì wà pé ọjọ́ báyìí ni kíni o òun ló kú rárá kìí ṣe lazim kìí ṣe lazim pápá bó tilẹ̀ kó mọ̀ déètì mẹ́ta lè wá fún rọ́wí kan wípé ó kú hadith wà nù Bukhari wà nù Muslim wà nù Sunan Tirmidhi pé ànábì sallallahu sallam ànábì kú ní 60 years hadith wà nù Bukhari wà ànábì kú ní 63 wà nù Bukhari kà ànábì kú ní 61 64 65 gbogbo àwọn ìwà kìí bó ṣe lọ nìyẹn so mọ́ àtẹ́bà ti ń pé ah sí ànábì pé méjì ni pé méjì ànábì kan náà ni ó ti yé so lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ àwọn olùmọ̀ sọ wípé aljabru walkesri òun ni a ìkú ètì ẹ̀ sí ṣùgbọ́n eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù ní wípé ànábì sallallahu alaihi wasallam ó kú ní 63 years

so ìṣàárù ìgbà rìwáyà ti wá kókó lọ́jọ́ báyìí àfa àwọn abúlẹ́mù gáfàálì àwọn rìwáyà ti kan sọ pé ó kú ní 57 ìjìra àwọn kan ló kú ní 58 àwọn kan ló ní 59 àwọn kan ló ní 60 àwọn kan ló ní 61 alimuhim sàbí dáadáa ni òun àti bàbá rẹ̀ sàbí ni wọ́n kọ́lọ̀ ọba àlíkọlá kí ó bá yọnu tí wọ́n a tọ́ máa sọ ṣẹ́rìbà amọ̀túnmọ̀ ṣẹ́rìbà pé ó omu ó mu àìbẹ́ẹ̀kọ́ àhà mọ́sọ̀hú tẹ̀mfis pé tí ajá omi ẹ̀rí pé ajá ò lè mu omi abúlé mu omi ni ajá máa omi ni ó ti so mi rìwáyà wà fi wà aṣíhàrù ju ṣẹ̀rìbà lọ ajá yìí momi gẹ́gẹ́ bí àgùntàn ti máa ń momi ajá máa ń lá omi ni ẹnu àwọn báyìí ni mo fi lá omi gbogbo náà la sì máa já àbí àmájá ni àmájá ìdáwàlágà kẹlbù ìdáṣẹ́rìbà kẹlbù gbólóhùn kẹlbù alifàtí láàmù yẹn lè jẹ́ gbogbo ajá ni àti kẹ́lìbù mu'allam àtajá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ àtajá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ àtajá àdìgbòlúgí àtajá ilé tó dìgbòlúgí gbogbo ajá jinsul kẹ́lìb so gbogbo ẹ̀ náà ló kó sínú so tó bá ti tẹnu bọ omi ó tẹnu bọ igbá anábì sọ́là sọ́là sọ yí pé fàlìyẹ́ ti sílò sábà wọ́n ní káfọ́ ife náà káfọ̀ ní ẹ̀mẹ́je a hùláhúnnà ay alhúlámìnìhúnnà ìkan nínú méje yẹn máa tùrọ̀ káfi yẹpẹ̀ káfi sí kí ni o káfi fọ́ a lè wọ́n pé ṣe bí nínú ríwáyà ìsàlẹ̀ tí muslim wọ́n sọ wípé wà á fìrú àsáàmìnà tàbí tùrọ̀ pé ẹlẹ́ẹ̀kẹjọ òun ni kí ẹ fi yẹpẹ̀ fọ́ a béèrè pé tá a bá fi èèpẹ̀ fọ́lẹ́lẹ̀ kẹjọ ó di tánà nìyẹn kò ì mọ̀ torí pé tún bùkátà ká tó fi omi ṣe kí ni o àfòmí fọ́ làwọn àáfàá olùmọ̀ wá pa méjèèjì papọ̀ yìí pé kò takora wọn èyí tó mú ìwáyà ẹlẹ́ẹ̀kẹjọ wá ó fi yèèpẹ̀ gangan ó fi ṣe nọmba eight ó ní so àkọ́kọ́ náà láàfi yèèpẹ̀ fọ́ àwọn ìwáyà mi wá sọ pé ìkan nínú ẹ̀ ni kásá tí èpẹ̀ sáwà nù méjèèjì táti kí ni o táàfi fọ̀ yẹn so ó ṣe gásìlù bìlìmà ìfìrọ́dán wà gásìlù bìtúrọ́ ìfìrọ́dán mo rò pé <clears throat> ṣẹ̀dá Islam ẹ̀sìn tó ti wípé Allah Ọba subhanahu wa ta'ala òun náà ló gbé kalẹ̀ ni tí kò dẹ̀ sí ọwọ́ ẹnìkankan kankan bẹ nínú àwọn èèyàn ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala ó fi àwọn nkankan mọ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam lélẹ́yìí tí ó jẹ́ àwọn nǹkan tí ó ràn àlàyé ẹ̀sìn lọ́wọ́ tó lè wípé téèyàn bá kò sé mọ̀ illa bil wahyi èèyàn ò lè mọ̀ àti pẹ̀lú ìmísí táwọn olóyìnbó ń pè ní revelation látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa torí pé àwọn nǹkan wọ̀nyí kì pé ànábì ń sọ látọ̀dọ̀ ara rẹ̀ gbogbo ẹ̀ náà wà yìí ni àti súnà o àti kùránì o wà yìí ni èyí tó fẹsẹ̀ nílẹ̀ microorganisms àti àwọn nǹkan tó ṣe wípé ó lè kó ìjàmbá bá ara tó dẹ̀ jẹ́ wípé tí ó bá fi lè tẹnubọ ife tá a fi ń mu omi tàbí tá a fi ń jẹun àwọn ìjàmbá yìí tó kó sínú ẹ̀ yìí kò lè kúrò ń bẹ́ẹ̀ àfi ká wá yèèpẹ̀ tó dáa ká fi fọ̀ dànù òun ló tó lè mú gba àwọn kòkòrò kéékèèké tí a lè fojú rí òun ló lè mú kúrò ńbẹ̀ ká fi yèpẹ̀ ká fi fọ̀ ọ́ dànù òun ló lè mú àwọn nǹkan wọ̀nyí òun ló lè mú kúrò ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé nígbẹ̀yìn tíbul hadith eléyìí tí a mọ̀ sí orthodox medicine tó jẹ́ ètò ìlànà ìṣègùn òyìnbó ìgbàlódé ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé ajá ó ní àwọn microorganisms tó wà nínú itọ́ rẹ̀ tó sì ṣe wípé kò sí bí nǹkan yẹn ṣe lè mọ́ àbúkọ́ jẹ́ wípé yèèpẹ̀ náà láti ṣe kíni o òun láti fọ́ bó tilẹ̀ jẹ́ wípé ìgbàgbọ́ àwa mùsùlùmí kì í ṣe torí wípé àwọn orthodox medicine wọ́n kọ̀ǹfàmù ẹ̀ o rárá o ìgbàgbọ́ wa wà mùtàálìk pẹ̀lú ẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ ànábì sọ́là sọ́là ti sọ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ wípé esin tẹ́ ń wò yẹn ìyẹ́ rẹ̀ kan ìwòsàn ìyẹ́ rẹ̀ kejì àìsàn tó bá wọnú omi tàbí wọnú oúnjẹ tàbí wọ́ta bá rí gbámú hàn ká ṣe kí ni o ká ti bọ̀ kayọ́ ká ti bọ̀ kayọ́ àwọn sọ̀hábà wọ́n béèrè ìlà lọ́wọ́ ànábì sọ́là sọ́là ìdí tó fi àtọ̀ táwà nìyẹn àwa ó pé kí reason why àwọn ó authority àwọn sàábẹ̀ yìí authority ànáyí sọ́lá àlùsọ́lá tó bá ti tẹ̀mí iná wà àtọ́ aná náà ní kò náà lọ but àwa àwọn sọ pé kí ni là kí ni ìdí kí ni reason ìgbà míì wà reason lè wà known ìgbà míì sí wà onímọ̀ wà known èèyàn lè mọ̀ dí èèyàn lè mọ̀ mọ̀ dí tó bá mọ̀ dí fine tàbí yìí ọ̀rọ̀ mọ̀dínà nìyẹn ìdí tó fi jẹ́ mùsùlùmí náà nìyẹn àmọ́rísì tọ́lọ́run fi sọ báyìí àmọ́rísì lè fi rí bẹ́ẹ̀ ni torí pé mùsùlùmí ni wá àìmọ̀dí yẹn náà ni ìjẹ́ mùsùlùmí wa yẹn ló lè jẹ́ ká wà submissive fún ọlọ́run bá sọ́nà wà tálá láti ṣe àwọn nǹkan tó ní ká ṣe látòrí ahọ́n anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ gbà àwa tá a wá nígbẹ̀yìn a máa ń fẹ́ mọ ìlà tí ń bẹ nínú tẹ̀ṣírí eré ìkìdẹ́ sọ̀rọ̀ yẹn fún wa kò dẹ̀ sínú nǹkan tí wọ́n ní ká mọ wá káàkiri so kì í ṣe torí wípé àwọn tíbul hadith àwọn modern orthodox medicine àwọn sọ wípé yes bó ṣe rí nìyẹn rárá àwọn kọ́ ni wọ́n ń kọ̀ǹfàmù nùbúwà anábì sọ́lá sọ́lá fún wa o yálà àwọn sọ àbí wọn sọ àwàlà tí wọn ní àwọn náà mọ̀ àwa gbà ní bó ṣe rí nìyẹn bàbá náà bí sọ́lá sọ́lá sọ wípé tá a bá ń mu omi ká mọ́ fi àtẹ́gùn sínú omi ìgbà táwọn dé létà létà létà létà wọ́n sọ wípé omi táàmù yẹn wọ́n ló contain hydrogen méjì àti oxygen kan àyè ẹ̀kọ́ ni hydrogen méjì àti oxygen kan oníkíni o water H2O àyè ẹ̀kọ́ wọ́n nílẹ̀ tí ń jáde nímú wa wọ́n ní CO2 ni àyè ẹ̀kọ́ so wọ́n ní carbon kan àti oxygen méjì ni carbon kan pẹ̀lú kíní o oxygen méjì nínú ìmọ̀ chemistry wọ́n ní tá bá mú balancing of equation tá bá mú hydrogen méjì pẹ̀lú oxygen kan tá bá rò pẹ̀lú CO2 wọ́n ló máa fún wa ní tetra ozocarbonate 4 acid dóò wọ́n ní weak acid ní náà weak acid ní but accumulation of weak acid náà ó lè kí ni o ó lè wà stronger tẹ́mọ̀ pé àwọn náà ní gbogbo tàbí láti ẹ́ àríwẹ̀kọ́ àwọn tàbí ò mọ̀ wípé èṣù co3 kìíní kan àwọn ò mọ ogun yẹn pé èṣù co3 pé òun ló jẹ́ àwọn ọmọ tó jọ pápá àbòtilẹ̀ kó mọ́ pé carbonic acid ni weak acid dẹ̀ ni àwọn tàbí ò mọ ogun yẹn wọ́n jẹ́ béèrè omi pé tó bá mú omi tó bá tún mí sínú omi ẹ tó bá tún gbé ogun ẹ̀ carbonic acid náà ló ń mú yẹn by interpretation àwọn oní boko àwọn gèrìbí àwọn ní acid ni àwọn sàádé àwọn mùsùlùmí tó kọjá àwọn ò ní bèèrè reason anábì pé ká mọ́ mu omi káàsì mọ́mọ́ sátẹ́gùn sínú rẹ̀ wọ́n ti gbọ́ wọ́n ti ń lò náà nìyẹn so kí ṣe tó dúpẹ́ àwọn tíbùl hadith wá dé wọ́n sọ fún wa pé yèèpẹ̀ náà ló lè fọ àwọn microbes ó lè pè ní microbes ó sì lè pè ní microorganisms méjèèjì náà ló correct pé yèèpẹ̀ náà ló lè fọ kì í sígbà táwọn yẹn dé a ti gbà á gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilẹ̀ bánàbí sọ́lá àlọ́sọ́lá bánàbí ti sọ àwọn ọ̀rọ̀ yẹn náà nínú àwọn fikihiyat tó wà nínú hadithi yìí nínú àwọn fìkìhìyà tó wà nínú hadithi yìí alákọ̀ọ́kọ́ ẹ́ńfásì wà lórí nàjá sátòlkẹ́lì ìpè ajá ẹ̀gbin ni bákan náà ó jẹ́ nínú àwọn ẹranko tó ṣe wípé lọ́pọ̀lọpọ̀ gbà àìsàn mọ́ ń bá rìn àìsàn oríṣiríṣi àìsàn ẹ̀gbin ìdọ̀tí ó mọ́ ń bá ajá rìn gẹ́gẹ́ bó ṣe máa ń bá ẹlẹ́dẹ̀ náà rìn àwọn olùmọ̀ wọ́n ṣe àpẹnu lórí wípé ṣé ìtọ́ ajá nìkan ni àbí gbogbo ara rẹ̀ ọwọ́ rẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ ni irú rẹ̀ ni ẹnu rẹ̀ ni torí pé ìlà ti ń bẹ nínú káfọ́ wọ́n alákọ̀ rẹ̀ pẹ̀lú pé kó tẹnubọ̀ nǹkan apá kan náà àfa sọ wípé àti ahun àtẹnu àti gbogbo ara gbogbo ẹ̀ ẹ̀gbin ni gbogbo ẹ̀ bákan náà adẹ̀dùn náà àfa tí wọ́n sọ wípé rárá wípé itọ́ ẹnu rẹ̀ nìkan ni bẹ́ẹ̀ bá sàlùwàlá tí ó bá fara tọ́já bá gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá tí ara rẹ̀ wá kan ajá yẹn wípé kò sí nǹkan tó ṣe àlùwàlá onítọ̀hún a nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé tó tẹ̀wọ̀n jù gẹ́gẹ́ bí àfáwà Salim Al-Hilali bọ́n ti sọ òun náà ni wípé èyí tó tẹ̀wọ̀n jù ni wípé kìí ṣe pé ó tẹnubọ́ nìkan látòkìdélẹ̀ gbogbo ara rẹ̀ ẹ̀gbin ni bákan náà àwọn rìwáyà tì mí tí ó sọ wípé tó bá tẹnu bọ omi kéèyàn da omi ẹ̀ dànù ṣáájú kéèyàn tó kéèyàn tó fọ bákan náà nínú àwọn nǹkan tí wọ́n tún fẹ́ kí a gbọ́yé al'amuru bilghasli yaqtadi al-fawr ta bá rí pé ajá ti tẹnu bọ ife ó bùkátà ká tètè fọ ní kíákíá a gbọ́dọ̀ tètè ní kíákíá bákan náà fífọ̀ rẹ̀ méje náà ni ó jẹ́ asàlàyé síwájú wípé àwọn rìwáyà ti kan sọ wípé ìbẹ̀rẹ̀ àwọn kan sọ wípé ìkánú ẹ̀ àwọn kan sọ wípé ìgbẹ̀yìn ṣùgbọ́n eléyìí tó tẹ̀wọ̀n jù òun náà ni wípé ulahunna biturab alákọ̀ọ́kọ́ náà láàfi yèèpẹ̀ òun láàfi fọ̀ bákan in tó fà á tí a fi fún fífọ àkọ́kọ́ rẹ̀ pẹ̀lú ìyẹ̀pẹ̀ tá a fi fún ní oore ọ̀fẹ́ láti gbà á wọlé lórí àwọn ọ̀rọ̀ tó kù táwọn olùmọ̀ sọ wọ́n ní òun náà ni wípé látọ̀dọ̀ Abu Huraira ní rìwáyà ti wá ọ̀nà méjì ló sì gbà wá pé ulahun náà bí turab fàyíyà arjahu lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ hadith tó bá fẹ́ ṣe tẹ̀rìjì ẹ̀ àwọn nǹkan tó fi mọ́ ṣe tẹ̀rìjì àwọn nǹkan tó pọ̀ ni nínú àwọn nǹkan tó fi mọ́ ìtumọ̀ tẹ̀rìjì fún ni wípé kan rọ̀ jáhà wípé èwo ló tẹ̀wọ̀n jù nínú àwọn nǹkan tó fi mọ́ mọ̀ pé ìkẹ́kẹ́ tẹ̀wọ̀n jù òun ni adad adad iye àwọn èèyàn tó bá gba ọ̀rọ̀ wá wọ́n fi máa mọ̀ wípé ọ̀rọ̀ yẹn wà stronger ju ọ̀rọ̀ táwọn èèyàn mẹ́rin gbà wá àtọ̀rọ̀ tẹ́nìkan gbà wá àwọn ìtàwọn èèyàn mẹ́rin gbà yẹn àwọn àfóònù mahadis ni fún ní upper hand lórí eléyìí tó ṣe yí pé ẹnìkan ló gbà wá ìgbà míì sì wà tó yí pé tí hadith bá wà nínú Bukhari tí kan wà nù sọ́yún Muslim Muhammad lápèjúwe àwọn èèyàn àwọn ma máa ń fi wùjúdù hadith fi sọ̀yìn hain wọ́n fi máa hadith olówà arjahu nítorí wípé inú Bukhari àti Muslim ló wà bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe nǹkan tán sọ ní wípé a lè rí hadith mi nínú musnad Imam Ahmad tó tẹ wípé yóò ṣe tàkṣìṣù hadith mi nínú Bukhari àti Muslim so pé hadith wà ní sọ Bukhari àti Muslim kò túmọ̀ sí pé àlè tó jẹ́ am kò túmọ̀ sí pé àlè rí hadith mi nínú musnad àwọn mọ̀sánid tàbí àwọn sunan tí ò ní kà rẹ̀ bákan náà nǹkan tó bá jẹ́ liquid almanyat ó dẹ́gbin pẹ̀lú wípé ẹ̀gbin bọ́ sínú ẹ̀ láwọn nǹkan tó jẹ́ liquid ẹ̀gbin ti ràn pẹ̀lú wípé ẹ̀gbin wọnú rẹ̀ bákan náà àwọn nǹkan tó bá jẹ́ liquid yálà ó kéré ni o yálà ó pọ̀ ni o tàbí kọ́lọ̀ rẹ̀ kò yàtọ̀ àbóyàtọ̀ támọ́dù òfin wípé omi tí ẹ̀gbin bá kó sí tí kọ́lọ̀ rẹ̀ tó bá ti change tàbí tọ́wù rẹ̀ change tàbí ódọ̀ rẹ̀ change a sọ ẹ̀rí nìyẹn wípé a lè lò ṣùgbọ́n eléyìí kò wà àplíkéṣì sí àwọn ọ̀kẹ́ tó bá jẹ́ àwọn liquid substance mi yàtọ̀ sí omi onípa liquid substance míì wà tó ṣe wípé kọ́lọ̀ rẹ̀ change àwọn rẹ̀ change ó dọ̀rẹ̀ change tó dẹ̀ wipe wípé ẹ̀gbin ti wà ń omi tí ajá tẹnubọ̀ ní ìsìn báyìí a lè wo omi ẹ̀ náà sámọ̀ rí pé change rẹ̀ bọ́lá ìyẹn lè sí omi àríbẹ̀ẹ̀kọ́ ni ṣùgbọ́n pẹ̀lú hadithi a understand ibẹ̀ yìí pé èèwọ̀ ni àlèsíkíní o àlè lómi yẹn àdẹ̀lé fi ife yẹn àlè fi tó bu omi míì fún lílò àyàfìgbà tá a bá ṣe kíní o tá a bá fọ̀ tán pẹ̀lú yẹ̀pẹ̀ so nínú hadithi àwọn nǹkan tí àwọn fìkìyà tí àfọwà pẹ̀lú màlìlá alí tí wọ́n fàyọ inú hadithi òun náà láti káyé bákan náà àwárí ẹ̀pẹ̀ sáà lè lo ọṣẹ àbí ṣampú sáà lè lo ọṣẹ àrí ẹ̀pẹ̀ sáà lè lo ọṣẹ wọ́n ni láyà kún mọ̀kọ́mọ̀ tùrọ́bù ṣe'un wà húwà mọ́zàbù jamahiri alìlẹ̀lì wọ́n ní kò sí nǹkan tó lè rọ́pò yẹ̀pẹ̀ bí ò sí yẹ̀pẹ̀ náà ọṣẹ ò lè rọ́pò ẹ̀ ṣàǹpú ò lè rọ́pò rẹ̀ pàápàá bó tilẹ̀ kó máa yé pẹ́ kí ànábì sallallahu alaihi wa sallam tó ná sọ̀lé lórí òun náà lálò so eléyìí òun náà ni tó tẹ̀wọ̀n jù gẹ́gẹ́ bí àfáwà ànáwàwí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú tíra wọn alálùbáríkà nì sáàmọ̀ sí ṣẹ́dùn sọ́rí muslim al-minhaj mọ́sálà kan wá wà tí mo fẹ́ kí a jọjọ wò àbíkábi sí wa ní àǹfààní ní nǹkan bí àwọn àsìkò bí oṣù mélòó kan sẹ́yìn bí oṣù mẹ́fà sí méje sẹ́yìn kọ̀lọ̀rọ̀ sí kan gbórí jáde ní ìlú Èkó ó sì bọ́ sórí ẹ̀rọ ayélujára ó sì jẹ́ kó yé àwọn èèyàn wípé ajá jíjẹ nínú Islam ẹ̀tọ́ ni àwọn èèyàn máa ń pè ní bàbá alájá bàbá alájá agbóde gba ìmọ̀ comparative religion ní tẹ́lẹ̀ ọ̀sán gan ló fún afọ́ afọ́ afọ́ ọ́tàtù jájúà ó tún dá sí àlámọ̀ rí ọ̀rọ̀ fíkíù ó ń dá sí àlámọ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ padà ń jọ bígbà jẹ́ wípé àwọn ọ̀tá Islam wọ́n ń lò kọ́nà ọba àlejọ́lá kó bá fi ọ̀nà mọ́ kó má sì ṣe àwa náà ní ọ̀nà agbáríjọ àpanupọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú àwọn nùsùs tó àsábítà nínú súnnà ó fi rinlẹ̀ wípé ajá jíjẹ inú ṣẹ̀rí àwà èèwọ̀ ni ajá jíjẹ kí ni o èèwọ̀ ni èègbúdọ̀ jẹ́ kí ni o èègbúdọ̀ jẹ́ ajá hadith méjì wà tí ó kàn ń pa ipé èèwọ̀ ni ajá sì kù sínú ẹ̀ hadith alákọ̀ọ́kọ́ òun náà ni hadith àfáwà Rafi ibn Khadij ilé tí ó wà nù àdísàláàfà àdísàfà ibn Abbas torípùn ló wà nù sọ́rí Muslim so ti rọ́fí ibn Khadijah inú Muslim Imam Ahmad ló wà so káwọ́kọ́ ka ti àfáwà Jabir ilé tó wà nínú sọ́rí Muslim wọ́n ní ànábì sọ́lá náà an akli zinabi nínú sibá wọ́n ní ànábì sọ́lá àsọ́lá ànábì kọ̀ fún wa láti jẹ gbogbo ẹranko tó bá jẹ́ ẹranko tó ní anyap òun náà ni eyín ọ̀gàn àwọn olóyìnbó pè ní mola mola ti àwọn ẹranko tó yẹrí pé wọ́n lè ṣe tàádí lórí ẹranko ẹgbẹ́ wọn tí wọ́n fi tọ́ bá ti gbá àwọn olóyìnbó pè ní carnivorous animal so àwọn tó jẹ́ carnivores animal yẹn ànábì sọ́lá sọ́lá ànábì kọ̀ fún wa láti jẹ wọ́n tá a bá dẹ̀ wo ajá a rí wípé ajá náà ti kíni o ajá náà kó síbẹ̀ bákan náà hadithi àfáwa Rafi ibn Khadij wọ́n ní ànábì sọ́lá sọ́lá sọ wípé sámánù ìkẹ́lbí kọ̀bí ìfún sámánù ìkẹ́lbí kọ̀bí owó téèyàn gbà téèyàn ta ajá téèyàn tà téèyàn gbowó rẹ̀ owó yẹn kọ̀bí ìfún ẹ̀gbin òní owó yẹn àwọn olùmọ̀ wọ́n ní nímọ̀ ìgbà tó ṣe wípé kò sígbà láàyè fún wa ìgbà tánàbí sọ́làsọ́là ti kọ̀ fún wa wípé a lè ta a sì lè ra àyàfi kówó yẹn máa jẹ́ kí ni o kó máa jẹ́ ẹ̀gbèjì owó téèyàn gbà nígbà téèyàn ta ẹ̀gbin ni bó ṣe wá jẹ́ ẹ̀gbin yẹn ó túmọ̀ sí wípé jíjẹ rẹ̀ náà kí ni o ẹ̀gbin ni ilá àmọ̀ tó ti ní yàmí ni àfi èyí tí ìsìsì náà wúwà fún bóyá afẹ́ fi ṣọdẹ tàbí à ń da ẹran afẹ́ máa fi ṣe olùṣọ́ fún àwọn ẹran tá à ń dà sódà tí àwọn ìkòkò àbáwọn ẹranko míì tán bá fẹ́ kọjá àyè wọn àbáwọn kìnìún tán bá fẹ́ kọjá àyè wọn bó jẹ́ pé ó jẹ́ pé àti kìnìún gan àti ṣùgbọ́n ṣé kìnìún lè dájá tí kìnìún bá rí ajá ṣe alimuyi tí wọ́n bá sáà rí tí ó bá sáàdì pé àwọn ẹranko abìjà wọ́n fẹ́ ta fèlèfèlè àwọn ẹranko abìjà kípa ajá lè ká ká sọ bá wọn torí pé àwọn ẹranko abìjà ní àjẹ́ pé àtajá àti tájá ń sọ gbogbo ẹ̀ ìpanu ni so àwọn olùmọ̀jẹ́ kó yọ wípé nígbàtí ànẹ́bí sọ́là sọ́là tó ti ṣe àfitì wípé khabith ni ó túmọ̀ sí wípé èèwọ̀ ni àgbùdọ̀ jẹ́ kí ni o àgbùdọ̀ jẹ́ gbogbo àwọn ẹran gbogbo àwọn ẹranko tó bá jẹ́ wípé ó ní àyà àgbùdọ̀ jẹ́ wọ́n inú ṣẹ̀rẹ̀ Islam ajá sì ní àwọn ẹranko míì wà tó ní eyín ọ̀gàn tí ṣẹ̀rẹ̀ Islam tí ànẹ́bí sọ́là sọ́là tánà bí pa wá láṣẹ wípé ìgbàláàyè wà fún wa láti láti jẹ wọ́n pé ìgbàlá ìlú wà fún wa láti jẹ wọ́n lápèjúwe ẹnàkùn kan àti wọ́n pè ní àdọ́bùrù àdọ́bùrù àwọn olóyìnbó pè ní kí lọ́wọ́n pè òyìnbó rẹ̀ àyẹ́nà àdọ́bùrù ó ní gbogbo àwọn qualities tí àwọn sìbáà náà ní but anabi sallallahu alaihi wasallam anabi ṣe ìsìsìnáwò rẹ̀ pé a lè jẹ òun bí àìníhì anabi ṣe ìsìsìnáwò wà ní sunan tirimizi wà ní sunan tirimizi hadith olálàáfíà ni hadith àfáwà jábir so imam tirimizi wọ́n gbà wá ní báàbù fi kìtàbí afẹ́rímà báàbù ma já fi akílì dọ́bùrì báàbù ma já fi akílì dọ́bùrì ní kìtàbùl àtúímọ̀ ìgbà tí mọ̀ mùsùlùmí sì ń sọ̀rọ̀ nípa oúnjẹ àwọn nǹkan tá a lè jẹ wọ́n tún wá lábẹ́ rẹ̀ lábẹ́ kìtàbù yẹn wọ́n wá mú báàbù mọ́já àfi akílè dọ́bìrì in tó wá nínú ọ̀rọ̀ látọ̀dà nábì sọ́lá sọ́lá tó ń òun ni àwọn lárúbá ń pè ní àdọ́bùrù wọ́n sì tún máa ń pè ní àdọ́bọ̀ àtù nígbà mi òṣègùn báàz nínú àwọn fàtàwà wọn àwọn tó sọ wípé ó láwọn health benefit tó wà lára ẹranko ẹ̀gẹ́gẹ́rẹ́ àwọn tó wọ́n àtọ́lá nefas lórí alimuyi anabi sọ́lá sọ́lá anabi àjáàzà rẹ̀ ìyẹn ní ìtìsínáwù nìyẹn kò ànàfíà àwọn ò gba ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a ti jẹ́ kó yà wípé àwọn àfáà onímọ́sí àbí àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wulẹ̀ ti sọ síwájú wípé idha sahha al-hadithu fahuwa madhhabi tádìsì bá ti lálàáfíà mọ́sí àbí wọn náà nìyẹn àwọn làwọn sọ̀rọ̀ yẹn wà in lam yakul bihi ahadun minhum kódà kẹ́nìkankan nínú wọn mọ́ sọ̀rọ̀ yẹn ní kíkọ sílẹ̀ pé a rí pé ṣàfi sọ báyìí amọ́dúnmọ́ náà bá lè sọ báyìí mọ́mọ́líkì sọ báyìí abúhàníbá sọ báyìí ààrí ní kíkọ sílẹ̀ látọ̀dọ̀ wọn tàbá ti rí pé hadith aláàfíà ọ̀rọ̀ wọn náà nìyẹn a ní sọ wípé wọ́n sọ tàbí wọ́n gó ìgèsì ẹ̀ wọ́n lè mọ́ rí ọgbọ́síbò wọ́n lè mọ́ rí tàbí kí wọ́n rí gan kó jẹ́ wípé lọ́dọ̀ ti wọn wọ́n ò fẹ́ àdíìsì yẹn ò lálàáfíà tàbí tí wọ́n wò wípé àdíìsì yóò tó láti lè ṣe tàṣíìsù ìmúùmù tààrí mùsìbà pé ó yẹ ká tún rí àwọn àdíìsì ní tí ó ṣùgbélẹ̀ láìsàn àdíìsì oníkámọ́ ń jẹ àwọn ẹranko tó ní eyín ọ̀gán ní sinai mukhadas ti wà ní muslim ẹwà àdíìsì lọ kà sọ́sọ̀ báyìí nínú tírímìtì ẹni pé nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn ipe àdìsí kan àánú sọ ibùkárí wà ní muslim kò túmọ̀ sí ipe àdìsí mi nínú mọ̀sáánì tàbí nínú àwọn nínú sunan kò túmọ̀ sí pé kò lè ṣe tàxíìsù àdìsí tí ń bùkárí o nínú àpèjúwe rẹ̀ náà ni àdìsí kankan àdìsí dọ́bọ̀ ó wà ní sunan tìrìmìsì ó dẹ̀ kà sọ́sù àdìsí ń bẹnu sọ́rí muslim ẹlọ́wọ́ ó wà ń bẹ̀ kìtàbù làásìmọ̀ báàbù máa já àfi ákìlì sọ́bùrì ọmọẹ̀mẹ́ so ọkùnrin tí wọ́n ń pariwo pé èyàn lè jẹjá ajá èyàn lè jẹ ẹ bèèrè wípé lọ́wọ́ rẹ̀ pé àkíkọ̀ mélòó ló ti fàjá pa lọ́lọ́tà àkíkọ̀ kan lẹ́jọ́rẹ́ta yìí kò tí tọ́sẹ̀ kan ó sì àkíkọ̀ kan lẹ́jọ́rẹ́ta yìí kò tí tọ́sẹ̀ kan tí ń tilẹ̀ tí mo sọ yìí ṣé àkíkọ̀ yìí náà ṣe ajá ló ti pa ló fi jẹ́ wípé bẹ́ẹ̀yàn ò bá ti nímọ̀ in tó bá wù ní ọmọ fẹnu sọ torí pé ìmọ̀ ni bírèkì ẹnu ìmọ̀ oní bírèkì ẹnu oníọmọ fún ẹnu ní ìdánu pé ọ̀rọ̀ yìí máa sọ kò lẹ́rìí ọ̀rọ̀ yìí tó bá sọ àwọn èèyàn bèèrè lọ́wọ́ rẹ̀ ó sì lẹ́rìí ìmọ̀ ṣùgbọ́n nítorí wípé ó ń gán òmọ̀ wípé òun ò

tí wọ́n tẹ̀lé lẹ́yìn so nítorí náà ajá jíjẹ haram haram apákan náà onímọ̀sí àbí àwọn mọ̀sáàrí sọ wípé mọ̀kúrú ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn àwọn àfáà dànù ẹ̀dí báyẹn àwọn àfáà dànù so ọ̀rọ̀ anẹ́mì sọ́lá àlọ́sọ́lá ó nípọn ju ọ̀rọ̀ anybody lọ ó sì wúwo ju ọ̀rọ̀ anybody lọ káyí na mankan so táwọn abárọ̀rọ̀ nù mọ̀sáì tó bá ká láfa súnnà ààgbè mọ́sí àbí jùlẹ̀ torí pé àwọn òkè ń ṣe mùtàmọ́sí àbí ààyí sẹ́ tó jẹ́ wípé mọ́sí àbí ló jẹ wá lógún súnnà ló fi kí ni oníjà lógún ó jà mọ́ àkírà kan lórí ẹ̀dọ́kọ̀m mùjálàbí الأماكن التي خالفت فيها المذاهب السنة أبو مالك إنه صحيفك سنة إنه مقدمة صحيفك سنة the first be 15 pages 20 pages àkọ́kọ́ or 45 pages àkọ́kọ́ Abu Malik mú ó mọ́rọ̀ yẹn wá pé inú dẹ̀ kíkì nílẹ̀ ìdíkọ̀ tíra lórí ẹ̀dọ́kọ̀ lórí ẹgbẹ́ mìtìrì tíra ẹ̀mú ṣe wá dìtì mìtìrì up to now bọ̀dó sọ wípé inú jẹ́ kí nǹkan tíra lórí ẹ̀ àwọn ààyè tó jẹ́ wípé àwọn mọ̀záìb wọ́n ti ká láfa súnà ó dẹ̀ fi ṣe tíra kan ṣe tàbá rí ẹ̀ ní ìṣẹ́ mọ́záìb là ń lò ní àbí súnà lálò súnà lá máa lò ànílò kí ni o ànílò mọ́záìb torí pé súnà ní asùlù so tá bá ti fi mọ́záìb tá bá ti fi ṣe asùlù á mọ̀ gbégbági ṣùgbọ́n tá bá ti fi súnà àti kìtà àtomi ṣe asùlù kò ní gbégbági yóò àmọ́ jẹ́ wípé mọ́sí àbí yẹn yóò mọ̀ ṣe kí dímọ́ fún kíni o kìtàbù àti súnà bọ̀ tó bá ti fi mọ́sí àbí tó fi ṣe basis tí ẹ̀rí bá dé jẹ́rì bá takò mọ́sí àbí ó nílé bí mọ́sí àbí lẹ̀ yóò lé láti mọ́sí àbí lẹ̀ àti wàá gbọ́ bọ̀tá yẹ pé súnà kìtàbù ní basis tí mọ́sí àbí tàfara tó bá ti ká láti gbèsè àti tí ò bá ti bá lọ báyìí èyí bí sẹ́gbẹ̀ẹ́ ni bẹ́lá wọn bá subhanahu wa ta'ala kó mọ̀ sí wa ní onífẹ̀ẹ́ inú kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì fún wa ní ìmọ̀ àmọ́lò ilé tí ó wúlò fún wa láyé ní sàárè àti jẹ́gbẹ̀rẹ̀ ìkíyàmù أقول قولي هذا أستغفر لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته